فإن خير الحديث كتاب الله وخير الأدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف ألوم وبه أشهي صلاة فوانبوى محمد صلى الله عليه وسلم atuma tasuwaju lórí ìdánilẹ́kọ̀ọ́ wa látinú alkur'an alkarim látinú sóratu nahl aya 90 أعوذ بالله من الشيطان الرجيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وأوفوا بعهد الله إذا أهدتم ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا تتخذون أيمانكم دخلا بينكم ۖ تتخذون أيمانكم دخلا بينكم أن تكون أمة هي أربى من أمة إنما يبلوكم الله به وليبينن لكم وليبينن لكم يوم القيامة ما كنتم فيه تختلفون ọlọ́run ọba subhanahu wa ta'ala ni iná láyà amúrùbí láàdìlì wal ihsan dájúdájú òun ọlọ́run ọba òun pa àṣẹ pé kẹ́ẹ̀mọ́ ṣe tí a ń pè ní al'abd wal ihsan bákanáà kí ẹ máa ṣe dáadáa òun ọlọ́run ọba pẹ̀lú láṣẹ wa ìta ìdílkúrúbá àwọn tí wọ́n jẹ́ ẹni tó súnmọ́ yín kẹ ma fún wọn nínú tẹ́ni wọ́yẹ́ ní ha'anil fahṣá ìwẹ̀l munkar ohun ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ohun dẹ́ kọ fún yín alfahṣá ìwà àbàjẹ́ wẹ̀l munkar àti tí ẹ̀sìn kọ́ wẹ̀l bag àti ìkọjáàlà yàcidukum la'allakum tadhakkarun ọlọ́wọ́n ọba ló ń ṣe wá sí fún yín nítorí kí ẹ lè bá ṣèrántí pẹ̀lú rẹ̀ kí ẹ lè bá mú lò áyà yìí tí a bá wo dáadáa a rí i pé áyà tí ó kún fún àwọn ẹ̀kọ́ tó pọ̀ ni pàtàkì jùlọ pẹ̀lú tí ọlọ́wọ́n ọba fi bẹ̀rẹ̀ wípé ìnàlá amúrú bíl adìl ọlọ́wọ́n ọba ló ń pàṣẹ dáadáa àwọn pàṣẹ déédéé aláàmù gbólóhùn déédé tá a bá wo ibi tí ọlọ́run ọba ti lò nínú alukur'an kerim a rí pé àwọn àyè tó pọ̀ púpọ̀ ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ń sọ fún wa nínú alukur'an kerim ọlọ́run ọba subhanahu wa ta'ala ní ìnàláyà amúrukùn àǹtù adùl amánáàtì ilẹ̀ ahliha ọlọ́run ló ń pa yín láṣẹ ipe àwọn nǹkan tí wọ́n bá tọ́jú pamọ́ sọ́dọ̀ yín ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ní àwọn nǹkan tí wọ́n tọ́jú pamọ́ yìí ẹ fún àwọn tí wọ́n ní gẹ́gẹ́ bí nǹkan tí a dẹ̀ mọ̀ nítorí ń pè ní àmánà kò ń ṣe téèyàn ń tọwọ́ bọ̀ téèyàn bá tọ́jú owó pamọ́ sí wa lọ́wọ́ tó bá jẹ́ pé àmánà ni a lẹ́tọ́ àti yọ kọ́bọ̀ ń bẹ́ẹ̀ kódà àlẹ́tọ̀ wípé kí n sáré lò ó máa dáa padà torí pé àwọn èèyàn a máa yinra wa fún nǹkan tí ò dáńgbà mí ẹlòmíà ni ta bá tọ́jú owó sí i lọ́wọ́ ṣèbóṣà máa ń rí dá padà kò bá lò ó fún nǹkan mi iye ó ń tó dá àmọ́nà kọ́ ihun ìtàn pé ní àmọ́nà òun náà ni pé wọ́n tọ́jú nǹkan pamọ́ síyàn lọ́dọ̀ wọ́n dẹ̀ bá a bọ́n ṣe fi ilẹ̀ sí wa lọ́dọ̀ ṣùgbọ́n kí n wo pé tí n bá sáré lò ó màá rí i dá padà ní àsìkò tí wọ́n á fẹ́ wá gba nǹkan yìí lọ́wọ́ mi èyí ń ti kúrò ní pé yẹn ní àmọ́nà tí ẹni tó tọ́jú ẹ̀ sí wa lọ́wọ́ ò bá sọ fún wa wípé a lè lò ó àbá rí ìyọ̀ǹda lọ́dọ̀ rẹ̀ pa a lè lò ó ìjàmbá àmọ́nà ni àfi tó bá sọ fún wa pé owó tí mo tọ́jú sí ẹ lọ́wọ́ yìí o lè sáré lò ó ṣíwájú kó tó di pé màá wá gba padà eléyìí ni wọ́n ń pè ní kọ́rdù nínú islam ó ti di loan oyá wa ni yàtọ̀ tó ń bẹ láàrin méjèèjì ni pé n tán bá tọ́jú sí wa lọ́wọ́ tó jẹ́ àmọ́nà tẹni tó ní bá ń tọ́jú bá ń tọ́jú kíní yìí pamọ́ ò sọ wípé a lè lò ó ìṣesí rẹ̀ ò dẹjọ́ ìṣesí ẹni tó yọ̀ǹda fún wa pa a lè lò ó tí nǹkan yẹn bá sọnù tí òun ṣe pé a wà negligent nípa rẹ̀ a ní dá padà ní islam bó tilẹ̀ wù kí nǹkan yẹn pọ̀ tó tí o bá ń ṣe pa a wà negligent nípa rẹ̀ torí pé n tó gbé fún wa àmàna ni kò dé ń ṣe nǹkan tí a wà negligent tí nǹkan kan fi ṣe ní aburú ṣùgbọ́n tí n bá ti di pé mò ń lo owó yẹn mo ti ń gbé kúrò ní ipò àmàna ó ti ń di ipò pé kí ni nǹkan tí mo yá lọ́wọ́ ẹni tó gbé e sí mi lọ́wọ́ ó wá kú kẹ́niyẹn sọ fún mi pé mo lè lò ó tẹ́niyẹn ò bá sọ fún mi pé mo lè lò ó tí ìṣesí rẹ̀ ò jẹ́ ìjọ ìṣesí ẹni tó ṣe wípé ó yọ̀ǹda fún mi kí n lò ó tí n bá lò ó mo ra àmàna láàrin ni kí la fẹ́ lò ń bi eléyìí òun ni pé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni inna allah amurukum antu adul amanati ila ahliya wáyídá hakamtum bẹ́yìnà náà sí antakumu bil adl ọlọ́ni tẹ́ ẹ bá tún wá ń ṣèdájọ́ láàrin àwọn èèyàn antakumu bil adl ọlọ́ni ẹ ṣèdájọ́ pẹ̀lú déédéé ọlọ́wọ́n bá lo gbólóhùn déédéé mi báyìí náà bákan náà ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó tún sọ fún wa ní àwọn àyè míì náà nínú alukur'an ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ní yáa yóò lẹ́dínà amánu mo pe ẹ̀yin olùgbàgbọ́ òdodo kúrù kọ̀wàmínà bil kristi ṣúadà àlìlá ọlọ́run ọba subhana wa ta'ala ní ẹ̀dúó ti òdodo kúrù kọ̀wàmínà bil kristi ẹ̀dúó ti òdodo tó ń ṣe déédé gbólóhùn kristu àti alu ní èdè lárúbáwá ìkẹ̀kẹ̀ náà ni ṣúadà àlìlá tẹ́ẹ̀bà jẹ́rìí bí nǹkan jẹ́rìí nítorí ìtọ́lọ́hun ọba ni nítorí jẹ́ déédéé ẹ̀dúró tì tẹ́ bá fẹ́ jẹ́rìí ìjẹ́rìí yín kó mọ̀ ṣe pé ẹ̀ fi ń wojú re èèyàn kan ẹ ó sọpọ́ọ̀tì mi ńgbà tí nǹkan ṣẹlẹ̀ sẹ́mi náà so èmi náà ó sọpọ́ọ̀tì ẹ̀ ń sìn òun jẹ́rìí gbé kódà kó ṣe pé òun ló jẹ̀bi ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni wàláwò alẹ́ ànfúsìkòm kódà kó ṣe pé kíní ni ẹ̀yin gangan ló tabá ẹ̀yin gangan lẹ ṣe nǹkan ní ọ̀nà tí yóò tọ́ ẹ dúró against ara yín àwòlíwálídé àbí kó jẹ́ àwọn òbí yín méjèèjì bákan náà kó jẹ́ àwọn àkọ̀rọ̀bí àwọn tí wọ́n súnmọ́ yín òun ló fọ́ tó jẹ́ pé tá a bá wo eléyìí àárí lára àwọn ẹwà ìsìláàmù ni ọlọ́wọ́n bá ń pa wá láṣẹ ipe ká dúró ti òdodo ká dúró ti dọ́gbadọ́gba kódà kó ṣe pé kínní àwa gangan ló bá wí àbó bá àwọn òbí wa wí ìgbà tí ọmọ bá ń jẹ́rí against bàbá rẹ̀ àbò ń jẹ́rí against ìyá rẹ̀ torí pé ó rí pé ìyá àwọn ṣe nǹkan tí ó da bàbá àwọn ṣe nǹkan tí ó da ìjẹ́ ọmọ ò ní gbé débi pé yóò máa dìfẹ́ǹdì ìyá rẹ̀ àbí yóò máa dìfẹ́ǹdì bàbá rẹ̀ tó ń bó ti jẹ́ pé ó mọ̀ ìpín tí bàbá àwọn àbí ìyá àwọn ṣe eléyìí ìdàkejì tí a ń pè ní déédéé ni ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó fi eléyìí rinlẹ̀ fún wa nípa wípé àwa gbọ́dọ̀ jẹ́ kí ìfẹ́ ta ní àbí ìjẹ́mọ̀lẹ́bí kó gbé wa débi pé àwa ní ṣe déédé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni in yakun faqiran in ghaniyan aw faqiran fallahu awla bihima ẹni tí ẹ sọ pé ẹ jẹ́rìí tako tó bá yẹ pé torí pé jẹ́ olówó lẹ́fi wo pé kẹ́ ẹ má jẹ́rìí tako torí pé àwọn kankan yọ fún yín lọ́dọ̀ rẹ̀ ẹ tako torí ipò jẹ́ tálíkà ẹ wá wọ ah, pé against tálíkà adẹ̀mọ̀ pòun ló ṣe tí ò da bọ̀ torí ipò jẹ́ tálíkà yìí láwọ pé ká fún sọpọ́tì ọlọ́ni fọláwọ́ áwòlábí hìmà ọlọ́run ọba ó lẹ́tọ̀ọ́ sí kẹ́ ẹ wo ọ̀rọ̀ rẹ̀ ju ọ̀rọ̀ ẹni lọ. ibi tí islam pépè déédéé ni nípa wípé àgbọ̀rọ̀ wo ẹ torí pé ó jẹ́ tálíkà ni ó yẹ ká fún support kéèsì tó wà nílẹ̀ ni ẹ discourse ṣó ṣe déédéé àbí ó ṣe déédéé ṣóun ló jẹ̀bi abóǹkọ́ ló jẹ̀bi tálíkà àti olówó wọ́n jọ ní kéèsì ní wọ́n jọ ń fa nǹkan kan ìwọ mọ̀ ṣe jàǹbá pẹ̀lú wípé ó wàá fi sí ọ̀dọ̀ ẹni tó jẹ́ tálíkà torí pé ó jẹ́ tálíkà ó yẹ ká dúró tì í ni torí pé àwọn olówó yẹn àwọn náà dáa kéèsì tó wà ńlẹ̀ ni pé ṣé olówó ló jẹ̀bi wájú ọlọ́run ọba àbí tálíkà ló jẹ̀bi ìwọ páyọ ọlọ́run ọba má wò kó torí pé yẹn kan jẹ́ tálíkà kó wá fún support tí ó dẹ̀ deserve kó fún support má torí pé yẹn kan jẹ́ olówó torí pé kí ni òun rí nǹkan gbà lọ́wọ́ rẹ̀ torí ìyẹn ló òfin ní sọ ọ̀rọ̀ tó bá ṣe pé pé ọ̀rọ̀ áyà yìí tá a bá mu lò wa a rí i pé ayé ó bẹ́ẹ̀ ni gbogbo nǹkan yóò lójútu ṣùgbọ́n káwo lónìí ẹlòmí ń tẹ̀lé olówó kan gọ́ọ̀gọ́ káàkiri torí ìjẹkújẹ náà ni láàfin ráwọn kan tó ṣe pé wọ́n á pè wọ́n ní psychophants àwọn tó ṣe pé kán máa tẹ̀lé olówó gọ́ọ̀gọ́ àbí kán máa tẹ̀lé olóṣèlú kan gọ́ọ̀gọ́ nítorí kí ni ìjẹkújẹ tán rí jẹ lọ́dọ̀ rẹ̀ wọ́n sọ fún àyìn náà lẹ́ lè ṣe kò sẹ́yìn ọmọ pọ́n ń tan ni ṣùgbọ́n torí tí wọ́n rí gbà lọ́wọ́ ẹni àbí káwọn kan láwọn ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn ẹ̀tọ́ àwọn tálíkà ìtàn ń jà fún yìí ní ṣé tálíkà dìsáàbù àwọn nǹkan àbí wọn dìsáàbù ẹ̀ ìta gbọ́dọ̀ wò léléyìí ló fi jẹ́ pé àyà yìí àyà tí ó pàtàkì púpọ̀ ni tó sọ ipò islam níbi bó o la ṣe ń riléètì pẹ̀lú ra wa bákan náà ọlọ́wọ́ subhanahu wa ta'ala tún sọ ń bómi pé yá ìwọ́lẹ̀ dínà amánu mo pẹ̀lú olùgbàgbọ́ òdodo ọlọ́wọ́ba subhanahu wa ta'ala kúnú kọwàmínà lílá ẹ̀dúó lórí òdodo lílá nítorí tọ́lọ́run ṣùhádá abilkisti ẹjẹ́ ni tí ó ma jẹ́rí tó jẹ́ alkist òdodo tó jẹ́ déédé wàlá ẹjìrì ma nẹ́kùn ṣana'ánu kọ́min alàlá tàdílù ọlọ́run ní ẹ má jẹ́ kí ìkórìíra tẹ ní fún àwọn èèyàn kan kó gbé yín lọ síbi pé kí ni ẹ̀wà ní ṣe déédéé amáyé ẹlòmí inú wa tó ṣe pé torí pé ó ní ìkórìíre èèyàn kan ìjàmbẹ láàrin wọn opportunity àti sọ̀rọ̀ ń pẹ́ ẹniyẹn láì dání ẹniyẹn ó jẹ̀bi kéèsì tó wà ńlẹ̀ kò jẹ̀bi kéèsì tó wà ńlẹ̀ kó ṣáà mọ sọ̀rọ̀ ẹ̀ láì dání ẹni tó jẹ́ onídéédé òní wọn wá béèrè lọ́wọ́ rẹ̀ kílẹ̀ lè sọ́n pa èèyàn báyìí a wò pé ìjà láàrin mi àti ẹ̀nà ṣùgbọ́n lórí kéèsì tẹ̀ béèrè ní báyìí báyìí báyìí báyìí ni ẹni yìí ṣe rí yóò sọ bó ṣe rí kò ní mú kéèsì tó ń bẹ láàrin àwọn àti ẹ̀ kó wá lọ ọ̀pọ̀ mọ́ kéèsì tó ń bẹ ńlẹ̀ ni tó bá ṣe pé ẹni yẹn ẹni tó ṣe pé yẹ kéèyàn fọ̀ mọ́ àbẹ́ni tó yẹ kéèyàn sọ̀rọ̀ ń pa ẹ̀ dáadáa níbi nǹkan tó ń bẹ ńlẹ̀ àbí ń ìjà tó ń bẹ láàrin òun àtẹ̀yẹn kan àá sọ bó ṣe yẹ kó sọ ọlọ́ni wàlá ẹ̀jẹ̀rì máa ń nẹ́kùn ṣànà àánú ẹ má jẹ́ kí ìkórira tẹ ẹ ní kó gbé e lọ síbi pé ẹ fi ní ṣe déédéé fún àwọn èèyàn òun ló fà gbọ́dọ̀ pé ẹni tó ṣe wípé kéèsì ń bẹ láàrin àwa àti ẹ kó jẹ́ kẹfẹ́rí kó má jẹ́ mùsùlùmí kéèsì tó ń bẹ ńlẹ̀ ṣóun ló jàre àbí mùsùlùmí ló jàre mọ́tò pé ẹ̀ṣì bí kẹfẹ́rí ni ah, gbogbo kíní wọn ẹ̀tọ́ gbogbo ẹ̀ ah, a máa sọpọ́tì kẹfẹ́rí against mùsùlùmí láyé wo kéèsì tó ń bẹ ńlẹ̀ ṣé mùsùlùmí yẹn ló jàre àbójẹ̀bi tó wáyé pé mùsùlùmí ló jàre tó ṣe wípé èèyàn dájọ́ fún póun ló jàre àbẹ fún support bá láìfi ṣùgbọ́n tó wáyé pé kẹfẹ́rí ló jàre ó wá nítorí pé ó jẹ́ kẹfẹ́rí nìyí eléyìí aburú ni òun ló fà tó fi jẹ́ pé àyà tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ ipe ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni láyé na hakumullahu anilẹ́dínà lẹ́m kọ́ tí lókun fi dín wọ́n lẹ́m yóò kúrìjú kúmi díẹ̀rì kùm àǹtẹ̀bọ̀rúhùn wọ́n eléyìí ọlọ́run bá subhana wa ta'ala ni àwọn tó ṣe pé wọn bá yín já wọn lé yín kúrò nínú lé yín ṣùgbọ́n kẹfẹ́rí ni wọ́n ọlọ́run lòun ò ní kẹ́ ẹ mọ́ ṣe dáadáa sí wọn wọ́n tó sì tú ilé yìí kẹ́ ẹ ṣe déédéé pẹ̀lú wọn inna allah yuhibbul muksitin ọlọ́run ọba ló òun nífẹ̀ẹ́ àwọn onídéédé èèyàn kan ó jẹ́ kẹfẹ́rí èèyàn kan jẹ́ kínní kan kí ni pírọ́blẹ́mù ti tiẹ́ ìwọ́sìn lọ́wọ́n ọba dúró déédéé lórí òfin ọlọ́wọ́n ọba nítorí bá rẹ̀ kí ó pa ìwà àti ẹ̀pọ̀ tí ò ń ṣe nǹkan tó takotọ́ lọ́hún ó bá lò bẹ́ẹ̀ èyí tó bá takotọ́ lọ́hún ọba à ń ṣe kálà ń wojú re èèyàn kan ó dìklẹ̀ fún ni eléyìí kò sínú ẹ̀sìn tèmi ó tako ẹ̀sìn tèmi òun la fi sọ fún wa ọ̀rọ̀ pa ń ṣe déédé à ń ṣe dáadáa síra wa kọ́ ni nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọdún ó bá ti di ọ̀rọ̀ ọdún lẹ́kùndínnú kún wálé ẹ̀dínú torí pé ọdún ni arọ ọ̀rọ̀ ẹ̀sìn ni àwa gbọ́rọ̀ compromise yẹ kálá afẹ́ fi yọ̀yàn kan nú ṣùgbọ́n nǹkan tó yàtọ̀ sí ẹ̀sìn a ṣe déédé sí wọn a ṣe dáadáa pẹ̀lú wọn eléyìí ni tí ẹ̀sìn wa pa á láṣẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala ni iná láyà amúrú bil adli ọlọ́run ló ń pa yín láṣẹ bil adli kẹ́ ẹ mọ̀ ṣe déédé ẹ dájọ́ síbi tó yẹ kẹ́ ẹ dájọ́ sí. Si ẹ mọ́ ṣe ojú ṣáájú ẹ mọ́ torí pé èèyàn kan súnmọ́ yín ẹ mọ́ nítorí pé ẹni tó ṣe pé wà involve nu mátà tó ń bẹ́ ńlẹ̀ bàbá yín ni ìyá yín ni ẹ dájọ́ bó ṣe yẹ kó kẹ́ ẹ dájọ́ eléyìí ni tí wọ́n ń pè ní al lára al òun náà ni kó ṣe yí pé èèyàn ṣẹ̀yàn lápèjúwe mo fẹ́ gbẹ̀san islam fi àyè rẹ̀ lẹ́ẹ̀ ara adlu náà ni déédéé ni islam fi ààyè rẹ̀ lẹ̀ òun ló fà tó jẹ́ pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ni ń ta gbọ́dọ̀ máa wò tí yẹn bá gbẹ létí ọ̀tún kó kọ́ tèsì sí kó tún gbá yẹn islam sọ yìí hùn ìtí islam sọ ni pé téèyàn bá gbẹ létí o lè gbá tiẹ̀ náà padà tó bá wá fẹ́ ṣàmójúkúrò fún o lè ṣàmójúkúrò ṣùgbọ́n ṣe dandan ni kò ṣàmójúkúrò fún kò ń ṣe dandan torí pé ìpìlẹ̀ ni alaamu lọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ pé wa in a coptun fa aqibu bí misli ma ọ̀kẹ́ptun bí ọlọ́run ni tẹ́ ẹ bá fẹ́ jà àwọn èèyàn ń ya ẹ̀jẹ̀ wọn ń ya bí misli ma ọ̀kẹ́ptun bí ní dèdè ń tan fi jẹ́ ń ya wọ́n la ń sọ bọ́ọ̀tún lọ́wọ́ kẹ́rù lè sọ ṣùgbọ́n tẹ́ bá lè ṣe sùúrù eléyìí ló fi dáa ọlọ́wọ́ subhana wa ta'ala ó ní wàlá testawi hasana wàlá sẹ́yìíyà aburú àti dáadáa wọn dọ́gba wọn ṣe kankan náà kálukú ló mọ dáadáa kálukú ló mọ ìtòjú aburú ọlọ́wọ́ subhana wa ta'ala idfa abilẹ̀ ti yẹ hasan ìwọ fi èyí tó da fi rọ́pò فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم ẹni tí wàá tiẹ̀ tọ́ta jọ ń bẹ láàrin nígbà tí wọ́n bá ń ṣe dáadáa sí òun ṣàbúrú sí ìwọ́ wá ń ṣe dáadáa sí padà ọlọ́run ọba subhanahu wa ta'ala ni yóò padà wá di bí ọ̀rẹ́ ayò fún ẹ ọlọ́run ṣùgbọ́n lè tí mo ń sọ yìí wọ́n máa yù lẹ kọ́ ha ilẹ̀ lẹ́dínà sọ́bọ̀rù ọlọ́run ni àwọn tán ní sùúrù náà lè ṣe tí mo sọ yìí o àwọn tọ́lọ́run bá bá fi ṣe kò ń gẹ sùúrù àwọn ni wọ́n máa ń ṣe léyìí wọ́n máa yù lẹ kọ́ ha ilẹ̀ àdúhàdìn àdìm àwọn tí wọ́n ti rí èrè ńlá àwọn ni wọ́n ń ṣerú eléyìí ipe yẹn ṣe aburú sí wọn àwọn wàá ṣe dáadáa sí padà islam encourage eléyìí but islam ṣe kí ni ó fi àlàábùlù lẹ̀ lọ́lọ́wọ́ bá subhana wa ta'ala sọ pé wàlámẹ́ni ń tásọ̀rọ̀ báàdà zulmihi ẹni tó bá kọ̀yà fún rẹ̀ nígbà téèyàn bá ṣe àbòsí fún fàwùláì kàmá alẹ́mi sẹ́bìl ọlọ́run ní kò sẹ́ṣẹ̀ fún wọn o ìnáma sẹ́bìlù alẹ́lẹ́dínà yẹ̀dìlímúnà nẹ́ẹ̀sì wọ̀yẹ̀bùhúnà fìlàdùbí rẹ́rí hak ọlọ́run ní àwọn tẹ́ṣẹ̀ ń bẹ fún àwọn tó ṣe pé wọ́n ń ṣe àbòsí fún àwọn èèyàn wọ́n dẹ̀ ń kọjá àlà lórí ilẹ̀ láì dúró ti òdodo ọlọ́run ní àwọn tẹ́ṣẹ̀ ń bẹ fún ni ṣùgbọ́n èèyàn kan ó ṣe aburú kan fún wa ṣe para fún àlẹ́ṣẹ̀ ń wájú ọlọ́run ọba ṣùgbọ́n ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní wàlámẹ́ ń sọ́bàrà wa Mina azmi umur ọlọ́wọ́n bá subhana wa ta eléyìí ni lára nǹkan tó ṣe yí pé ó ṣòro láti ṣe ni tó ṣe pé ó dẹ̀ jẹ́ ìwà tó dáa gan ipe yẹn ṣe aburú fún yẹn kí yẹn ṣàbójúkúrò fẹ́ni tó ṣe aburú fún yẹn ṣùgbọ́n ipe òkè èèyàn gbá létí ni tún kọ tòsí náà sí eléyìí ẹ̀ ẹ̀ ó gbá yẹn létí owó pókè kò filẹ̀ ò gbà padà eléyìí ìṣe olóore ni nǹkan tó dáa ni pàtàkì jùlọ tó bá ṣe pé a rí i pé ká ṣe bẹ́ẹ̀ nǹkan tí ó tún ẹni tí ó ṣeé ṣe ni nígbà tó bá ṣe tó bá rí bá ṣe react sóhun nípa pé ah, ẹni yìí mo expect pé òun náà yọ̀ṣẹ́ ni bọ́ kò yọ̀ṣẹ́ ó possible kó mọ̀ lọ ronú pé ah ó dà ìpéyàn burúkú ni mi pẹ̀lú gbogbo fìtí náà tí mo ṣe fẹ́ nìyí náà kò wá torí ẹ̀ ní kó lóun ó bá mi jà kò torí ẹ̀ kó da gbogbo nǹkan rú ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ni inna dhalika min azmi al-umur ṣùgbọ́n islam fi àyè lẹ́kẹ́ mo fẹ́ gbẹ̀sán gbẹ̀sán padà èèyàn pa wá léèyàn lápẹjúwe islam fi àyè lẹ̀ nípa pé kíni ọlọ́ni wàlá kún fi kìsọ́ọ̀sì hayatu ni àolè albab ọlọ́ni ẹ̀yìn onílàákàyè kéèyàn ṣe aburú fún yín ni bóyá ó gé nǹkan kan lára yín àbí ó da yín lọ́gbẹ́ kan àbó pààyàn fún yín alkisọ́ọ̀sì kẹ́yìn náà ṣe padà fún ọlọ́ni ìṣẹ̀mí ń bẹ́ ń bẹ́ ó túmọ̀ sí píkálà ń ṣe déédéé pẹ̀lú àwọn èèyàn ẹni tó ṣaburú fún wa ká ṣaburú fún ó láǹfààní tiẹ̀ tó jẹ́ pé gbogbo èèyàn tí wọ́n bá ń ṣaburú fún èèyàn ni ó ń rí i pé àwọn èèyàn ń ṣàmójú kúrò fóun ẹlòmíì kò gba ẹ̀kọ́ ru ẹ̀ kò ní túnṣe yóò tún continue lórí ẹ̀ ni ẹlòmíì dẹ̀ ní tó wá ṣe pé èèyàn bá ṣàmójúkúrò fún aburú tó ṣe fún yàn yóò tún ẹni yẹn ṣe ni lọ́lọ́run fi sọ pé wà lákún fílkì sọ́ọ̀sì hayatun ya ulil albab ìṣẹ̀mí ń bẹ fún yín níbi kẹ́ẹ̀lẹ́ ń gbẹ̀sán padà ẹ̀yìn tẹ̀jì onílàákàyè ṣùgbọ́n ọlọ́run bá subhanahu wa ta'ala ó tún fi ààyè lẹ̀ nípa wípé a lè ṣe àmójúkúrò náà ọlọ́run fọmọ́ntà sọ́dọ̀kàbí ìfọwọ́ kàfàrà tún là ẹni tó yẹ kó gbẹ̀sán bẹ́ẹ̀ pààyàn rẹ̀ ni àbí wọ́n ṣe aburú kan fún ó yẹ kó gbẹ̀sán padà ṣùgbọ́n ta sọ́dà kàbí ó lóun fi tọ́ òun fi ṣe ìtọ́rẹ àánú òun fi wojú rẹ ọlọ́run fọwọ́ kan fọ́ọ̀rọ̀ tún lọ yóò máa jẹ́ ìparẹ́ fún òun náà àwọn ẹ̀ṣẹ̀ tóun náà ṣe kí la fẹ́ ló ń bi eléyìí òun náà ni pé méjèèjì la gbọ́rọ̀ dìmú aláàbùlù déédéé ká ṣe bó ṣe ṣe tó bá pé wọ́n pè wá sí ká wá dájọ́ àbá fẹ́ dá sọ̀rọ̀ a gbọ́dọ̀ dá sí i ní iye tó jẹ́ ti déédé tó bá ṣe pé ẹ̀tọ́ títí wa ló ń bẹ lọ́dún èèyàn kan ẹni yẹn ṣé ká gbà á padà ní ọ̀nà tó fi ṣe tó fi dùn wá ní ẹ̀tọ́ wa àbí ká ṣe àmójúkúrò fún islam fi àyè léyìí lẹ̀ ó dẹ̀ fi àyè kejì lẹ̀ ó encourage wa lórí kejì ṣùgbọ́n kò sọ fún wa pé ká mọ́ ṣe eléyìí ṣùgbọ́n a gbọ́dọ̀ gbìyànjú ká rí i pé ìgbà táwọn náà ó bá gbẹ̀sán ká gbẹ̀sán ní dédé tí ìtẹ́nìyẹn ṣe fún wa ọlọ́run sọ pé wàyìnà àkọ́pùtùn fa akíbù bí mùsùlùmí ọ̀rọ̀ kípùtùn bí tẹ́ ẹ bá sọ pé ẹ fẹ́ gbẹ̀sán ẹ gbẹ̀sán ní dédé tó ṣe wípé wọ́n ṣe fún yín ẹni tó bá ti wá rí pé òun ò lè gbẹ̀sán no èmi náà ṣe tèmi para ìgbà tó wá ń ṣe tiẹ̀ padà òun náà tún wá kọjá àlà òun náà ó ṣe kí ni ó tún ní ìdí kí wọ́n tún sọ pé wọ́n tún gbẹ̀sán lọ́dọ̀ títí ẹ̀ náà so eléyìí ó jẹ́ ẹ̀kọ́ tí islam tó fi ń kọ́ wa bákan náà àwọn ìṣẹ̀lẹ̀ báyìí a máa ṣẹlẹ̀ níwájú lásìkò anábíwá muhammad sallallahu alaihi wa sallam láàrin àwọn sahaba ridwanu laalim torí àwọn skul àkọ́kọ́ ni tó ṣe yí pé òfin ọlọ́run ọba tó ń ṣe alukur'an tó ṣe pé wọ́n lò ó lé lórí tọ́lọ́ bá máa sọ̀rọ̀ ọlọ́ni yá ayọ́ lẹ́dínà àmọ̀nù pópò yín olùgbàgbọ́ òdodo àwọn náà ní nǹkan yìí kọ́kọ́ ṣẹlẹ̀ sí ó ti ṣẹlẹ̀ ńjọ́ kan gẹ́gẹ́ ṣe ń bẹnu aládábìl títí alimami bukhari rahimahullahu ta'ala wípé anabuwa muhammad sallallahu alaihi wa sallam ń bẹ nílé ìyàwó aisha rọ́jà allahu anha ìkan lára àwọn ìyàwó anábíwá muhammad sallallahu alaihi wa sallam tí orúkọ rẹ̀ ń jẹ́ zainab ó jẹ́ni tó ṣe pé òun náà nípò lọ́dọ̀ anábíwá muhammad sallallahu alaihi wa sallam anábí sallallahu alaihi wa sallam nífẹ̀ẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó aisha rọ̀dọ̀lá àni aṣe sọ ó ní láàrin àwọn ìyàwó anábí muhammad sallallahu alaihi wa sallam fàyẹ̀ lẹ́tì tùsàmìnì òun lẹni tí ó fẹ́ dọ́gba pẹ̀lú mi ní in terms of kéèyàn sọ wípé èèyàn ń fi gagbága lọ́dọ̀ ọkọ nínú ẹgbà wa tá à ń sọ yìí gẹ́gẹ́ ṣe mẹ́nu al-adabul mufrod ìyá wa zainab rọ́jà allah anha ó wá já wọlé ìyá wa aisha tí a nímsọ allah asalam bẹ lọ́dọ̀ rẹ̀ àwọn nǹkan tí wọ́n ka àbí tí wọ́n gbọ́ ní ẹ̀kọ́ lọ́dọ̀ anábọ̀wá muhammad sallallahu alaihi wa ìtara kò jẹ́ kó lè implement yẹ ó já ìyàwó aisha rọjàlánà tani muhammad sallallahu alaihi sallam bẹ lọ́dọ̀ rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí aisha rọjàlánà aisha rọjàlánà ó ní anabiwa muhammad sallallahu alaihi sallam wa sọ fún un pé dúnà kìfàntẹ́sìrì ó yà ìwọ náà gbẹ̀sán ìwọ náà retaliate òun la sọ fún wa pé kéèyàn sọ yí pé èèyàn gbẹ̀sán padà kò ń ṣẹ̀ṣẹ̀ torí pé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala onífọ̀lẹ́mọ̀ sọ́bara ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala onífọ̀lẹ́mọ̀ sọ́bara wa gáfar iná dàlíkà mi ní azmil umur ẹni tó bá lè ṣàmójú kúrò tí ó ṣe sùúrù pẹ̀lú eléyìí nǹkan tó ṣe yí pé ó le láti ṣe ni ṣùgbọ́n òun ló fi dáa jùlọ ṣùgbọ́n wàlámọ̀ ni tásọ̀rọ̀ bá ọ̀dọ̀ zulmihi ọlọ́run tó bá fi lè gbẹ̀sán tó ṣe yí pé ó dìfẹ́ǹdì ààrẹ báàdà zulmi lẹ́yìn ìgbà tó ń ṣe àbòsí fún fáwọlá ikẹ̀mọ́ alẹ́mi sẹ́bìl àwọn yẹn kò sí aburú kan pẹ̀lú wọn bẹ́ẹ̀ ni kò sẹ́ṣẹ̀ fún wọn inama sẹ́bìlù alẹ́lẹ́dínà yẹ́dìlímù nà nasa wẹ̀yẹ̀bùhúnà fil ardi bi gari alhaq àwọn tán lẹ́ṣẹ̀ ní tó ipò ṣe àbòsí fún yẹn sanabuwa muhammad sallallahu alaihi wa sallam ó wá lóru gbólóhùn tí ọlọ́run ọba lò nínú ááyà yìí torí pé ọlọ́run ọba nífọ̀ọ́ lamẹ́ni ntasọ̀ra ẹni tó bá dìfẹ́ndì ààrẹ anabi ni dúnà kí fantasiri ó yà ìwọ náà reply padà ìyàwó aisha rọ̀dàlá ni ó ní gbàtánà bisọ lásán yọ̀ǹda fóun láti ṣe kíni kóun gbẹ̀sán padà ní ó ní fún akbaltu aleha èmi náà wá dojúkọ mo dojúkọ hata yẹbi sáré kọ ha títí títí kíni kò ètò ẹnu ẹgbẹ báyìí tí ò lè fèsì mọ́ famarodat alayya shehan kò sọ kankan padà mọ́ torí pé òun náà ti búya wa aisha búbúbúbú anabiwa muhammad sallallahu alaihi wasallam sallam rí i pé eléyìí kó gbẹ̀sán padà òun ni tó ṣe pé kí ni yóò sọ́ọ̀bù ìṣẹ̀lẹ̀ yìí wọ́n náà fèsì fún òun náà rẹ̀ bẹ̀rẹ̀ sí ní fèsì débi pé ẹnì kejì ní kò lè fún èsì kankan mọ́ torí pé kí ni ìyàwó aisha rọ̀dàlá ni a olóhùn náà dojúkọ hàtàyẹ́bí sàrí kò ha ìtò ẹnu ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ eléyìí ń bẹ nínú adábùl mufrod ìṣẹ̀lẹ̀ mí náà ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó ń bẹnu sọ buhari sọ̀rọ̀ muslim tó ṣe pé láàrin àwọn ìyàwó àná muhammad sallallahu alayhi wa sallam ni tó ṣe yí pé àwọn kan bíi káàmpù kan ni wọ́n umu salama rọ̀jàlá ní zainab àwọn kan wà bẹ́ẹ̀ àtàwọn míì bẹ́ẹ̀ ìyàwó aisha hafsọ àtàwọn míì náà àwọn náà wà ní káàmpù kan ni ìjọ àwọn èèyàn ní tó máa fẹ́ fún ànábìsọ̀ lásán lẹ́bùn wọ́n láìkì kó ṣe pé ìjọ tánàbí bá ń bẹ́ẹ̀ ní ilé ìyá aisha nìkan mọ̀ mẹ́bùn wa kí ni ẹ̀ṣẹ̀ àwọn èèyàn bẹ̀ ní ba èèyàn bá nífẹ̀ẹ́ wọn nífẹ̀ẹ́ rẹ̀ náà ni ṣùgbọ́n àwọn ìyàwó yòókù bí àwọn tó ṣe pé wọ́n sí pẹ̀lú tó wọ́n fi bẹ́ẹ̀ wọra pẹ̀lú ìyá aisha rọ̀dà lánàá bí umu salama àwọn wò pé ah èwo lélẹ̀ àwọn àlọ́ sọfárẹ́ muhammad sallallahu pé ojúṣe ọlọ́wọ́ wa kọ́mọ́ ìpele yẹn kan ni ó ti mẹ́bùn wa anamisọ lásán ó fèsì gbàgbọ́n ni pé kò fèsì ni wọ́n tún rán ẹni tá anamisọ lásán nífẹ̀ẹ́ gan ìyẹn náà ni fatima rọjò lánàá tó jẹ́ ọmọ anamisọ lásán wọ́n tún rán sí pé lọ́ba bá anamisọ lásán kó sọ fáwọn èèyàn gbàdá ni pé àwọn sọ kò wọ́n tún lọ ọ̀ràn yẹn ìyẹn náà lọ bá anamisọ lásán òjíṣẹ́ wọn anamisọ lásán ìrẹ ọmọ mi ṣé ò nífẹ̀ẹ́ tí mo nífẹ̀ẹ́ ni oníbẹ̀ẹ́ ni mo nífẹ̀ẹ́ ń nífẹ̀ẹ́ mo nífẹ̀ẹ́ aisha so ìwọ náà nífẹ̀ẹ́ rẹ̀ fatima rọ̀dọ̀lá ní ó jáde ọlọ́ba wọn báyìí báyìí báyìí ni tí mo sọ fún anábì èsì tó fún mi lélẹ́yìn ah o díṣẹ́ ẹ̀ dáadáa wàá tún ṣe báyìí báyìí wọ́n tún ràn padà òun ò lọ́mọ́ o òun ò lè sọ̀rọ̀ nkankan òun ò ní sọ̀rọ̀ ẹyọ kan lórí eléyìí mọ́ ó ti tó báyìí bí zainab rọ̀dọ̀lá ní bó ṣe gba ọ̀dọ̀ àrẹ́mísọ́lá sàmúlọ nílé aisha rọ̀dọ̀lá náà nínú ìṣẹ̀lẹ̀ yìí náà ó sọ̀rọ̀ ó sọ̀rọ̀ aisha rọ̀dọ̀lá náà ó lòun wò ó ipe kini sanabi sọ lásán ayọ̀ǹda fún sanabi ò ní bí tóun bá fèsì ìgbà tó rí pa anabi ò ní fèsì òun náà fèsì padà títí tóun fi sáílẹ̀nsì ìyàwó zainab kí la fẹ́ ló ń belé yìí òun náà ni pé alukur'an ẹ̀kọ́ ló jẹ́ fún gbogbo wa òfin inú alukur'an ẹ̀kọ́ ló jẹ́ fún gbogbo wa kí èèyàn méjì kí wọ́n máa bára wọn jà kán ní gbólóhùn èdè àyèdè láàrin ara wọn kó ṣe pé kí ni èèyàn kan wá gbẹ̀sán ìyẹn ò túmọ̀ sí pé kí ni ẹni alábòsí ni àfi tá a bá lè púùfù pé kí ni aláṣejù ni ṣùgbọ́n tó yẹ pé ẹnì kejì ó jẹ̀bi rẹ̀ ní tó bá dìfẹ́ǹdì ara ẹ̀ kò ní ẹ̀bi kankan wájú ọlọ́run ọba àfi tó nǹkan bá ṣe ìkọjá àlà lórí ìgbà tó ń dìfẹ́ǹdì ara ẹ̀ lókù eléyìí jẹ́ ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ dìmú náà káwọ́ pínpà mi ah, kò yẹ kí èèyàn kan máa bínú kò yẹ kí èèyàn kan máa bínú yẹn ìyẹn kọ́ ìsìláàmù kọ́ a lè encourage ẹni tó ń bínú lórí pé kí ni ah, tẹ́bá lè ṣe sùúrù kò bá dáa ṣùgbọ́n ká nípa ni ìta ń sọ òun náà ni wípé bí ìgbà tá ń sọ wípé tó bá ṣe kódà kó ṣe pé kí ni wọ́n jẹ̀bi o gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ ni a wá mú àwọn àyà yìí àárọ̀ kan ṣùgbọ́n ọ̀tọ̀ ni pé a fẹ́ encourage àwọn èèyàn abẹ́ni tó ń lórí tí ò jó òdodo irú èèyàn bẹ́ẹ̀ àábáwí àádẹ́jọ kó mọ̀ pé ìbínú tó ń bí ìbínú tí ò sí lórí òdodo ìwọ gan ló jẹbi alhadu déédéé nu ká sọ fún wípé ìwọ gan ló jẹbi lórí kéèsì ṣùgbọ́n pé èèyàn ń bínú ni èèyàn ò túmọ̀ sí wípé ẹni yìí ni ó ti ṣe tí ò da tó bá ṣe pé ìbínú tó bí ìkan tó wà justified ni so gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ni tí a gbọ́dọ̀ kọ́ lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n tí èèyàn bá lè ṣe sùúrù lórí in tí èèyàn fi kàn án eléyìí ni tó fi dáa jùlọ ṣùgbọ́n aláwọ̀ bá subhana wa ta ni wọ́n máa yùlẹ̀ kọ́ ha ilẹ̀ lẹ́dínà sọ́bọ̀rù wọ́n máa yùlẹ̀ kọ́ ha ilẹ̀ àdùhàdìn àdìm sọlọ́wọ́n bá subhana wa dáadáa kan ni kó ṣe yí pé n tí ọlọ́run bá pa wá láṣẹ ká gbìyànjú àti ṣe é bó ti tọ́ àti bó ti yẹ dáadáa kan nu dáadáa eléyìí dáadáa tó ṣe yí pé ó dáa ni anabiwa muhammad sallallahu alaihi wa sallam gba tó ń bèè lọ tí jibilu ń bèè lọ rẹ ó ní akhbiri ni anil ihsan sọ fún mi tán pè ní dáadáa jibilu anabi sallallahu alaihi wa sallam sọ fún jibilu padà pé àǹtá àbúdọ̀lá ka ànàkàtàrà kó sin lọ́hùn bí ìgbà tó ń rí ọlọ́hùn wàyí lam tẹkùn tara òfà iná òye iraq bó ti ẹ̀jẹ̀ kó rọ ọlọ́hùn ni ọlọ́hùn rí ẹ ṣùgbọ́n wọ́n sin lọ́hùn bí ìgbà tó ń rí ni n tó bá yẹ kó ṣe ṣe kó wà perfect èrún ló fẹ́ kí ni kí kó perfect iṣẹ́ tó o bá ń ṣe jẹ́ kí àníyàn rẹ̀ dáa pẹ̀lú ẹ̀ má ṣe wo ojú rẹ̀ èèyàn kan àbọ̀ ń wáyé lòyìn dín ayé kan ló fi ń ṣiṣẹ́ ṣe ń torí pé kí ni òun ojú rí ọlọ́wọ́n bá ìsánù kan lélé ìsánù kejì òun ni ká ṣe dáadáa sí àwọn èèyàn generally bí n tọ́lọ́wọ́n bá subhana wa ta'ala sọ ó ní itfa bílẹ̀ ti yé àṣàn téèyàn bá ṣe nǹkan fún ẹ ìwọ fún ní ìtò dáa jùlọ ìsánù náà ni òun ló fà tó fi jẹ́ pé ẹni tó wá jẹ́ni tí máa ṣe dáadáa sí àwọn èèyàn a máa jẹ gàba lórí wọn kéèyàn ṣe dáadáa sí àwọn èèyàn eléyìí tó pàtàkì púpọ̀ ni ọlọ́wọ́n bá ní wọlé ihsan òun pàṣẹ dáadáa ìpínkẹ́ máa ṣe dáadáa náà iná láyà amúrúbí adùwà ihsan wa ìta ìdíl kúrúbà àwọn tán súnmọ́ yín ẹ̀ máa fún wọn nínú tẹ́ni àwọn tán súnmọ́ wa ká fún wọn nínú ta ní ara dáadáa ni ṣùgbọ́n ọlọ́wọ́n bá tún dáhùn ìyàlọ́tọ̀ láti lè emphasize ẹ̀ ẹni tó ṣe pé lówó lọ́wọ́ tí àwọn mọ̀lẹ́bí rẹ̀ ò jàǹfààní rẹ̀ tó kàn náwó yànfùyànfù síta irú èèyàn bẹ́ẹ̀ o mọ̀mọ́ ṣe ń prioritize nǹkan ẹni tó lẹ́tọ̀ọ́ sí kéèyàn náwó fún jùlọ òun náà ni ẹni tí èèyàn gbé sílé gẹ́gẹ́ bí ìyàwó ẹni tí ò ṣe dáadáa síyàwó rẹ̀ tó ń ṣe dáadáa sáwọn aráàta kò mọ bí wọ́n ṣe ń prioritize dáadáa lẹ́yìn ìyàwó ló ku àwọn ọmọ anabiwa muhammad sallallahu alaihi wa sallam oníkàfà bilmari ithman ẹ̀yìndọ́yìí àmàlìyàkùt ó tó fún yàn ní ẹ̀ṣẹ̀ kó ṣe pé àwọn tó ṣe póhùn ló yẹ kó mọ ọbọ wọn òun lọ wọn láre òun ra wọn láre kò ṣe ojúṣe rẹ̀ fún wọn lónìí àmọye ọkùnrin tó ṣe pó sọyàwó rẹ̀ dẹni tó ṣe pó ń struggle ní ọ̀nà tí ó yẹ kóbi ni wọ́n fi struggle ó ní lọ́wọ́ ṣùgbọ́n yóò tìyàwó sí bí àwọn iṣẹ́ wàhálà tí ó yẹ ká máa bá obìnrin bẹ́ẹ̀ yóò wá sọ obìnrin di ọkùnrin eléyìí lára ìlẹ́kọ̀ọ́ ìsìláàmù ni gbogbo ọkùnrin tó ní lọ́wọ́ ó gbọ́dọ̀ mọ̀ pé ojúṣe òun ni láti bọ́yàwó òun ìgbà táwọn èèyàn ń bè lọ́wọ́ anábíwá muhammad sallallahu alaihi wasallam pa ojúṣe tó yẹ kí ọkọ kó ṣe fún yàwó anábí sallallahu alaihi wasallam ó ní à ń tutù ìmọ̀ ha ìdá tó ìmta n fi lè mú ọrí jẹ the next person tó kù ní kó jẹ́ kí yàwó ẹ̀ náà rí jẹ wà tẹ̀síwá ìdá tẹ́sẹ̀ ìta n tó fi lè rí wọrí aṣọ wọ̀ the next ni pé bó o ní gbìyànjú tó ṣe tíyàwó rẹ tí ì ṣùgbọ́n àmọ́ iye ọkùnrin lónìí tó ṣe wípé ó ti gbé ṣòkòtò fún ìyàwó rẹ̀ ó gbàrú lọ́wọ́ ìyàwó ìyàwó ni ó wa tó ń gangan fún rẹ̀ ó jẹ ìyàwó ni ó raṣọ fún kò ń ṣe pé torí pé ìyàwó ní lọ́wọ́ kọ́ bọ́ torí pé ọkùnrin yìí ni kò wà responsible kò fẹ́ ṣe ojúṣe tó yẹ kó ṣe àmọ́ gbọ́ kéésì gbà míì obìnrin tó ṣe yí pé ọkọ̀ òfowó oúnjẹ lẹ̀ kò fowó ọbẹ̀ lẹ̀ tí ó bá tún délé tí òbún jẹ́ ń lé ní yóò fẹ́ na ìyàwó pa ṣùgbọ́n ìyàwó ò fẹ́ kúrò nú lé ní torí kíni torí pé òun òbò lòun á kọ́ àwọn ọmọ yìí lọ ó sì dúró nílé yẹn nítorí pé òun wo àwọn ọmọ rẹ̀ iṣẹ́ tó yẹ kí ọkọ máa ṣe yóò wá di wípé ìyàwó ni ó máa ṣe iṣẹ́ yìí eléyìí lára ìmójúṣe ara ẹni irú nǹkan báyìí de lè jẹ́ ìbálẹ́jọ́ aburú fún fún ọkùnrin bẹ́ẹ̀ tó bá di jọ́n gbẹ̀ndẹ̀ alikiyama wa ita idil kurba a fún àwọn ọmọ wa a fún àwọn òbí wa ká ṣe dáadáa sí wọn àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ bàkan wa náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ọmọ ẹ̀yà wa a ṣe dáadáa sí wọn àwọn mọ̀lẹ́bí wa a ṣe dáadáa sí wọn ṣùgbọ́n bó o la prioritize ẹ̀ ní ó bẹ́ẹ̀ látòrí ìyàwó kéèdérí àwọn ọmọ eré àwọn òbí táwọn òbí tó bá ṣe pé àwọn náà ní àwọn àtìyàwó ta ló jura wọn lọ́nbẹ́ eléyìí tó ṣe pé àwọn àfọ àgbéyẹ̀wò ni òbí àtìyàwó ta ló jura wọn lọ nípa pé kéèyàn náwó léèyàn lórí ibi tí ìyàwó pàtàkì dé torí pé wọn náà fẹ́ bíúdi fámìlì títí ẹni tó o bá tọ́jú ìyàwó rẹ dáadáa bó ṣe fẹ́ rí fámìlì ẹ bíúdi ṣùgbọ́n méjèèjì náà ni àtòbí àti ìyàwó méjèèjì náà lèyàn gbọ́rọ̀ náwó lé lórí nàbì náwó léyàwó lé lórí ká ṣe dáadáa sí kò wá túmọ̀ sí pé a gbọ́rọ̀ ṣe dáadáa sáwọn ẹlòmíì mọ́ torí obìnrin míì náà òun náà aláìní kan ṣe ni bẹ́ẹ̀ ni ẹni tó ṣe wípé kò fẹ́ kí ọkọ rẹ̀ ṣe dáadáa sáwọn èèyàn ni bó bá ń rí i pé ọkọ ń ṣe dáadáa sáwọn èèyàn inú ó mọ bí wọ́n ti ṣe fóun ṣùgbọ́n kó rí pọ́kọ́ ń ṣe fáwọn èèyàn yóò tún mọ oyè kan tún ṣe lóòtú débi pé obìnrin míì bàjẹ́ débi pé kíni bó bá rí pé ọkọ ń ṣe fún òbí rẹ̀ ní yóò tún mọ bínú ẹ ṣe bẹ́ẹ̀ fún wọn ní nǹkan jọ ẹ̀ ẹni tó bí lọ́mọ ní ìwọ ní tó dà ní pọ̀ ní pé kíni ẹ fẹ́ra yín bóun ló ṣe fẹ́ kó ṣe yí ìwọ tí ó fẹ́ kó ní kàkú fún wọn lẹ́bù pé kíni yóò gbàgbé ẹni tó bí kalẹ̀ so ló fi jẹ́ pé méjèèjì náà ni nǹkan tó wọra ni bẹ́ẹ̀ ló bí òwúrọ̀ jẹ́ ní tó ṣe pé òun náà ni kò ní fẹ́ kíyàwó kí ọkọ kó ná fún yàwó àwọn òbí mi náà ń bẹ̀bẹ̀ ẹ ibo ṣe báyìí fún jọ ẹ ibo ṣe báyìí fún jọ ẹ ìwọ gbé láìfù títí ẹni ìwọ kọ́ ló ń kọ̀ǹtró ọmọ rẹ bí ó ṣe ná owó rẹ ni òun náà tó láti decide fúnra rẹ lókùngbà tí ò bá náà náà pa ṣùgbọ́n kó ṣe nǹkan fún yàwó rẹ ní kílò bí ó mọ̀ bínú fún ọlọ́ni wa ìta ìdìl kúrúbà ọlọ́run dá ayẹ lọ́tọ̀ bó tiẹ̀ jẹ́ pé kí ni ara ìsánù náà ni ara dáadáa ni ọlọ́run bá subhanahu wa ta'ala ni ìnàlá amúrúbìl abdi wal ìsán wa ìta ìdìl kúrúbà wa yẹn ha anil fàṣà ìwàl munkar ọlọ́run ló ń kọ fún yín alfàṣà àwọn ìwà tí ó da ìwà àbàjẹ́ bí a ń ṣe zina bí a ń ṣe homosexuality bí a ń ṣe lesbianism bí a ń báyàwó oníyàwó sọ̀rọ̀ lọ́nà tó ṣe yí pé kò dáa ká mọ báyàwó oníyàwó sọ̀rọ̀ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó takò gbogbo àwọn nǹkan wọ̀nyí bí ká mọ ṣe zina pẹ̀lú ìyàwó oníyàwó bí ká mọ kí ọmọ ọlọ́mọ ọmọ mẹ́lẹ̀ láì gbàyọ̀ǹda àwọn òbí rẹ̀ pa afẹ́fẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí ni fàṣà ni wọ́n ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó ní wàhálà tẹ́kọ̀rọ̀bù zina ẹ má súnmọ́ zina iná kánà fàáhìṣà ọlọ́ni ìwà àbàjẹ́ ni ìwà tí ò dá ni wọ́n sá ẹsẹ̀ ní ìlà ọ̀nà burúkú tó yóò gbọ́dọ̀ máa tọ́ ni lónìí àmọye ọmọkùnrin àtobìnrin tán kira wọn mọ́lẹ̀ láì gbọ́ ọ̀nà tí ọlọ́run ọba ní kẹgbà nítorí pé ń zina lélẹ́yìí ká ni mọ́lẹ̀ láì gbọ́ ọ̀nà tó yẹ ká ọ̀nà tí ọlọ́run ọba là kalẹ̀ kálá àtijọ́ yóò fẹ́ ni kálá nífi ara wa ni. eléyìí iwa bàjẹ́ ni kò si sí ọmọ èèyàn gidi kan tí ó sọ̀pọ̀tì irú ẹ̀ ọlọ́run bá pè ní fa ó pè ní fáhíṣà ìwà àbàjẹ́ ni so ló fa tó jẹ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó kọ gbogbo àwọn nǹkan wọ̀nyí fún wa ní àwọn ìwà àbàjẹ́ yìí ọlọ́run ọba ní ká jìnà sí àwọn nǹkan yẹn gbogbo iwa àbàjẹ́ yìí ká jìnà sí máa vọ ara mi àwọn máa bá tọ̀ èyí tá à ń ṣe ń kọ̀rọ̀ ni àti èyí tá à ń ṣe ń gbangba àtà ẹ jìnà sí gbogbo ẹ̀ èmi ò ṣe zina ti tèmi ẹ̀yin mo mọ́ ti ń lọ búlọ́ọ̀kù ni ìwà àbàjẹ́ ni àtẹni tó ń ṣe ń gbangba àtà àti ẹni tó ń ṣe ń kọ̀rọ̀ ìwà náà ni agbọ́dọ̀ jìnà sí ní gbogbo ọ̀nà tó ṣe yí pé èèyàn lè fi arrive síbi nǹkan yẹn gbọ́dọ̀ jìnà sí torí pé islam ni má adé ilẹ̀ haram fọwọ́ haram gbogbo nǹkan tó bá ń lìdí síbi nǹkan haramu ní òun fúnra ti di haram torí pé yóò lìdí wá síbi haram òun ló fà tó fi jẹ́ pé nǹkan tọ́mọ ènìyàn ò lè mọ́ ṣe tí ò lè fẹ́ mọ́ ṣe torí ìjọ́mọ ènìyàn islam sọ fún wa pé ká ṣọra ń bẹ́ anabi sọlá asam sọ fún kalára sàábé onílà tó tibẹ̀ nadra nadra tó bá wo obìnrin lẹ́ẹ̀kan mọ́ tún wù lẹ́ẹ̀kejì obìnrin tí ò ń ṣẹlẹ́tọ̀ rẹ̀ má tún wò lẹ́lẹ́ẹ̀kejì fẹ́yìn lẹ́lẹ́kẹ́lì ùlà alákọ̀ọ́kọ́ tó wò yẹ tó ṣe pé ojú ẹ̀ kan lọ ojú iṣẹ́ mẹ́rin ọlọ́run ọba yọ̀ǹdẹ̀ fún wàlé ìsàtìlákà aláàkìrà ìkejì tó wò yẹn wọn á kọ kalẹ̀ fún ẹlẹ́ṣẹ̀ wà tóbi níkan pàdé ara yín lẹ́ẹ̀kan ojú iṣẹ́ mẹ́rin ẹgbàgbé síbẹ̀ wọn tó bá ti di pé ń wo lẹ́lẹ́ẹ̀kejì ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ torí pé kí ni ìpìlẹ̀ zìnnà nìyẹn ìkan lára àwọn poets ní ó ìpìlẹ̀ òun náà ni nazra tó yẹn bá wo obìnrin ntókù òun náà ni ebtisama èyàn rẹ́ni sí from pẹ́ rẹ́ni sí ó ti pé kí ni salamun kẹ́kíra yín lẹ́yìn pẹ́ kíra yín kalamun kẹ́mọ́ sọ̀rọ̀ lẹ́yìn eléyìí gan fọmọ́ ìdùn kẹjọ fix appointment fọ́líkọ́ kẹ́ pàdé lẹ́yìn pẹ́ pàdé ní aburú ni ó padà ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ ni so ló fà tó pé àyè tí islam ti yọ̀ǹda arú nǹkan báyìí ni pé o fẹ́ fẹ́ ọmọ obìnrin yẹn gẹ́gẹ́ bí ìyàwó tó bá ti ń ṣe pé o fẹ́ fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó ìgbà yẹn ló lè sọ pé òun wò látòtún wò o fẹ́ bá a sọ̀rọ̀ o ṣe hídbà rẹ̀ ṣùgbọ́n òkè ká jòkóó kálá ń bóbìnrin sọ̀rọ̀ ká mọ wojú ìyàwó oníyàwó eléyìí ó kì í ṣe ẹ̀kọ́ anybody lànàbíwá muhammad sallallahu alaihi wa sallam pé kútìbà alabni adam havuhu mina zina làbúdà mudiriku ọmọ anabi adama ètò tí ń bẹ lákọọlẹ ni pé a mọ ṣe nǹkan tó jọmọ zina ni tó ṣe pé ó wọ́n káwé èèyàn tó bọ́ ń bẹ́ anabi sallallahu alaihi wa sallam ó ní al'ainani tasniyan ojú méjèèjì ń ṣe zina wọ́n zina ọmọ náà zina ojú méjèèjì ni ká wo obìnrin àbí ká wo ọkùnrin anabi sọ allah asan ó sọ tọwọ ó sọ tẹsẹ ó sọ oníwàlfàrújú yóò sọ dìkù dálìkà kúlá ọwọ́ ìkẹzìbù ṣùgbọ́n abẹ́ ni ó wà bá gbogbo ẹ̀jẹ̀ abẹ́ ni ó sọ di zina tí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala gbé ìjẹ níyà kalẹ̀ àbí kó ṣe pé kí ni kò ní padà jẹ́ lead kò ní padà dé level yẹn mọ́ sọ lọ́pàá tó fi jẹ́ pé n jẹ́ ẹ̀ṣẹ̀ agbọ̀rọ̀ jìnnà sí bó tilẹ̀ wù kó tó àbí bó tilẹ̀ wù kó mọ́ èèyàn kan ṣe ní kò justify rẹ̀ torí pé àdàmùsọ̀ ọlọ́sàn sọ pé kí ni kùtìbà alamni adam hafu mina zina ọmọ anabi adama ó ti ń bẹ lákọlé ntòhun ó ṣe ní dèrè zina ṣùgbọ́n alákọ̀ọ́kọ́ pé odò wa ṣe mẹ́rin yìí ni ọlọ́wọ́n bá yọ̀ǹda yẹn fún wa èyí tó bá kú òun máa kọ́ kalẹ̀ ó lè para wa lead jẹ́ kí ni dé level pé kí ni a padà ṣe zina proper kọ́lọ́wọ́n bá kó ṣàánú wa ń bẹ́ ọlọ́ni wẹ̀lmúnkàr àti ntí ò da ìntarakọ́ ntí ẹ̀sìn kọ́ náà alifasha tọ́lọ́mọ kọ́ dárúkọ òun náà lára múnkárù lòun náà ṣùgbọ́n ọlọ́wọ́n ọba dídì dárúkọ fàṣà yìí láti lè emphasize ẹ̀ ìpè ẹ̀ jìnà sí ẹlòmí ń bẹ níbi tí fàṣà àti ẹ̀ dé ni ìyàwó oníbọ̀ rẹ̀ ni ó mọ̀ bá ṣe ranù ìyàwó aládùúgbò rẹ̀ ni ó mọ̀ bá ṣe zanù òun ló fà tó jẹ́ pánibọ̀ muhammad sallallahu alaihi wa sallam ó ń sọ̀rọ̀ ń pa zìnà lẹ́bù zìnà ó wá ń sọ nínú ẹ̀ṣẹ̀ tó fi tóbi jùlọ òun náà ni antuzani halila tajarik ó tún fẹ́ ṣe zina ní aládùúgbò rẹ̀ ló tún báyàwó rẹ̀ ṣe zina kọ́lọ́mọ bá kó ṣàánú wa kó ṣọwá ní gbogbo àwọn ìwà àbàdẹ́ náà wọlmúnkara àti gbogbo ntara kọ gbogbo tí ó da tẹ́sí ò faramọ́ gbogbo òfin ẹ̀sìn ẹ mọ́ ṣẹlẹ̀ yìí ẹ mọ́ ṣẹlẹ̀ mutí ẹ jalè ẹ mọ́ ta gbowó èlé ẹ gba bíráìbù gbogbo àwọn nǹkan wọ̀nyí múnkar ni ọlọ́wọ́n bá summarize wọlmúnkar àti gbogbo nǹkan tí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tó kọ́ bàtọ́lọ́ ọba subhanahu wa ta'ala sọ̀rọ̀ pa àwọn banu israel ọlọ́nilú iná lẹ́dí na káfàrú min bani israel alalisani dawuda wa isa bin mariam ọlọ́ni àwọn tán ṣe kẹfẹ́rí ní náà ọmọ israeli ọlọ́wọ́ bá ṣépè fún wọn ọlọ́wọ́ bá ṣẹ́bilé wọn ọlọ́wọ́ bá gbé wọn jìnnà sí ìkẹrẹ ni lórí àwọn anabi dawuda alayhi salatu salam àti isa mariam ọlọ́wọ́ba subhanahu wa ta'ala dhalika bima aso wa kanu ya'tadun ọlọ́run torí pé wọ́n ń tàpá sí àṣehun ọlọ́wọ́ba wọ́n dẹ̀ ń kọjá là kanu la yatanahawna an munkarin fa'aluhu ọlọ́run ni wọ́n kì í kọ̀ fúnra wọn munkarin fa'aluhu ìwà àbàjẹ́ tó ń ṣe ìntarakọ̀ tí wọ́n ń ṣe ìntí ọlọ́run ọba òfẹ́ tó ń ṣe solomon tó pé lára beauty islam òun náà ni pé tá a bá rí munkar àákọ́ ni anabiwa muhammad sallallahu alaihi wa sallam onimọ̀nra aminku munkaran fali oge yiru bi yadi ẹni tó bá rí nǹkan tara kọ ìtẹ́sí òfẹ́ fali oge yiru bi yadi kó change ẹ̀ pẹ̀lú ọwọ́ rẹ̀ ọmọ rẹ̀ ń ṣe pátipáti òun wo ọ̀nà òkèni ẹ̀ àwọn náà ń ṣe live tiwọn náà ni àbáwọn náà ọ̀nà gbàgbà náà ṣe ṣe ń gbà tó kékeré de kó yẹ kí wọ́n mọ sọ́rú yìí wọn pé bẹ́ẹ̀ ń ṣe ṣe ń gbà tó kékeré. di fact pé ìwọ rẹ ni tí ó tọ́ ẹ sọ́nà kò túmọ̀ sí pé tó bá rọ́mọ rẹ náà tó ń bàjẹ́ kó fi lẹ̀ ìgbà tí wọ́n bẹ́ ń kékeré ní òun jí owó ìyá díẹ̀díẹ̀ ó mú mọ́ra wọn òun ju sápò ṣéwà tó dá ní kò ń tó rẹ náà tóun náà nu pọ́ọ̀sì ká fi lẹ̀ àwọn náà ṣerú ẹ̀ kọjá tí tọ́lọ́wọ́ bá gbà là ní ọmọ ó lè jẹ́ pé ìpè lórí ni fóun ó lè ṣe é dàgbà bẹ́ẹ̀ tí ó ṣe pé yóò padà àti kékeré láti gbọ́dọ̀ kọ́rù nǹkan bẹ́ẹ̀ tá a bá rí agbọ́dọ̀ kọ́ fún ni ọmọ rẹ jòkó sí di tẹlifíṣàn ń wòwò kú ni gbogbo àwọn ọmọ táwọn lẹ́kọ̀ọ́ tó láwọn káwọn yẹn lẹ́kọ̀ọ́ ẹ eh, bá ẹbí àwọn náà wa bóra tí ó tí ó náà ṣe kan rí ìwà tí ò kò lórúkọ méjì ìwà tí ò ni agbọ́dọ̀ kọ́ fúnra wa ni anamsọ ọlọ́sọ̀mí tí ò bá lágbára àti yí padà ní fabili sani at least èyí afẹnu afẹnu sọ̀rọ̀ eléyìí ní iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn afẹ́sìn tọ́mọ́ra wọn ọ̀bàjẹ́ tó lọ láwùjọ wọn á sọ̀rọ̀ against eléyìí ò da eléyìí ò da fainlam yesteti tí ò bá lágbára àti tún sọ bóyá torí pé kí ni ìjẹniyà ń bẹ àbí torí pé kí ni ìjọba ń le máwọn tán sọ òdodo wọn àjẹkánrò òdodo sọ. So fẹ́mi kọ́lùmí at least kó fi ọkàn kọ́ kóhun náà mọ́ sọ pé ẹ eh, báyé ṣe rí sí ni ẹ eh, eh, kọ́lọ́ngó ṣàánú wa ẹsẹ̀ bá wa ibi iṣẹ́ ìsọ̀ bá wa ṣe náà gba bribe bẹ́ẹ̀ ni kò kò àmọ́ <laughs> àmọ́ gbà náà ni because ah, it change not justifying tí ó da bribe ní in tí ó islam ni mọ́ ní bí nǹkan ṣe rí sínú máa banújẹ́ lórí pé kí ni àwọn èèyàn ń gba bribe máa banújẹ́ lórí pé kí ni àwọn ọmọ tí àwọn ọmọ kéékèèké ń ṣe zina káàkiri máa banújẹ́ lórí àwọn ìwà burúkú tó ń lọ láwùjọ ṣùgbọ́n kó o máa justify ẹ̀ pẹ̀lú ọkàn pé àìgbà ti change ẹ̀ anamisa muhammad sallallahu alaihi wa sallam ó ní kò sí ìmánì mi lẹ́yìn mọ́ nǹkan tí ó da ari àlè kọ́ pẹ̀lú ọkàn wa ìmánì wo ló tún wá kú mọ́ ó túmọ̀ sí pé kí ni àwa náà ń ṣe àwa náà ń support àwọn tó ń ṣe é ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ni walbaghi bákan náà albaghi ìkọjáàlà ìkọjáàlà lára nǹkan tí ó da lára nǹkan tẹ́sìn kọ ni ṣùgbọ́n ọlọ́run ọba tún dá ṣàlẹ́ṣà ń bíbà yìí nítorí kíni ó fẹ́ ká jìnà sí páńṣe àbòsí fúnra wa anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó ní ọlọ́run ọba subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí ṣe mi sọ̀hìn muslim ìnàlá àwòhà ilẹ̀ yà àǹtàwádọ́rù ọlọ́run ọba subhanahu wa ta'ala ó sọ fún mi ó rán wáàyí sí mi pé kí ni antawa dọ́rù ẹ̀rẹ̀ra ilẹ̀ hatta láyé fukara ahadun ala ahadin wà láyé buhiya ahadun ala ahadin kéèyàn kan má ṣe fáhàrí sí èèyàn kan kéèyàn kan má ṣe ìkọjá àlà lórí èèyàn kan eléyìí náà ń pè ní tawadur tawadur ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ ò bá mọ́ tiẹ̀ tawadur nìyẹn ìtàn ń pè ní ìrẹ̀rẹ̀ ìtẹríba lélẹ́yìí ìtẹríba ni pé o gbẹ̀tú ẹlẹ́tọ́ mọ́ tiẹ̀ ìtẹríba ni pé kí ni o ò ṣe fáàrí lórí èèyàn kan ṣùgbọ́n tá a bá ti ń ṣe fáàrí lórí èèyàn kan eléyìí náà ń pè ní ìgbéraga ẹ̀nẹ́bíwá muhammad sallallahu alaihi wa sallam sọ pé alkibru batorul haq wa gamtunas ìgbéraga òní kárí òdodo ká má fẹ́ gbà ká má fẹ́ òdodo ìgbéraga ni ìjọra ẹni lójú ni wọ̀gán tó nẹ́ẹ̀sì ká mọ̀ fojú kéré àwọn èèyàn ẹlòmíà wo pé ẹ torí pé ń jọmọ olówó àwọn tí òun sọmọ olówó yóò máa fojú kéré wọn ẹ mọ̀ wọ àwọn rifraps wọ̀nyí kí ló sọ fún pé rifraps ni wọn ó pọ́sibú pé àwọn tó ń pe rifraps yìí níwájú ọlọ́run ọba wọ́n lóore ju ẹgbẹ̀rún rú ẹ lọ bí wọn bá lóun lówó nìyí ṣé owó rẹ̀ ojú ti kọ́rùn lọ ní bí wọn bá lọ nípò ṣe ipò rẹ ju po ti fìràhùn lọ ní àti kọ́rùn àti fìràhùn ọlọ́run bá yẹ yẹ̀yẹ́ àwọn méjèèjì ni ìgbà tó mọ̀ wípé ẹnìkan bẹ tó lè yẹ̀yẹ́ ẹ pẹ̀lú gbogbo owó tó ní pẹ̀lú gbogbo opo tó ní kí ló ń ṣe fáàrí fún kí ló ń jọrọ ẹ lójú fún kí ló ń fojú kéré àwọn èèyàn sí kí ló ń jẹ ẹ̀tọ́ àwọn èèyàn mọ́lẹ̀ fún tó mọ̀ wípé kí ni òun padà ṣe àkáǹtì àwọn èèyàn ó padà ṣe àkáǹtì iṣẹ́ rẹ níwájú ọlọ́wọ́ba subhana wa ta'ala wọn lọ́wọ́ba subhana wa ta'ala ń sọ nípa faraun musa sọ òdodo fún ṣùgbọ́n èyí tí egbò òdodo wò pé musa ọmọ tó ṣe páwa la tó wà ń kékeré ọ̀dọ́ wa ló ti dàgbà tó ń sọ fún pé alámúlò rọ̀bì kàfínà wàlídàn wọ́n fàáltà fàáltà kẹlẹ́tì fàáltà àwa ń kékeré ó wá ṣe ń tó ṣe sákúrò ńlò wá dé ìsìn oníwà ànábì ọlọ́wọ́n ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni falama ja atum ayatuna mubsiratan kọlu ada sihru mubin ìgbà tó ṣe yí pé àwọn sáyẹ̀nsì àwọ̀ ọlọ́wọ́n ọba òfin àwọ̀ ọlọ́wọ́n ọba gbogbo àwọn àmì ọlọ́wọ́n ọba ó dé wá bá wọn mubsiratan ní nǹkan tó clear tí ò sí rújú ń bẹ́ẹ̀ tó yẹ kí fìrà ọ̀nù gbà kọlu ada sihru mubin wọn ní musa ìwé léyìí ó kàn gbé àwọn ìdán oríṣiríṣi wá fún wa ọlọ́ni wàjá àdùbíhá ọlọ́ni wọn ń takò pẹ̀lẹ́nu wọn wàsítẹ̀ ìkànnà àǹfóso hom dolman ṣùgbọ́n ọnú ọkàn wọn wọ́n mọ̀ pé tí wọ́n ń sá sọ fáwọn òdodo ni zulman ní ti kíni ní ti àbòsí ní ti ìkọjáàlà wàhálùwàn àti ìgbéraga kọlọmọba subhanahu wa ta'ala kí ó ṣàánú wa ọlọ́run ni wàlbáàgì làálàkùn tàdákàrún ọlọ́run ló ń ṣe wáàsí fún yín nípa gbogbo tó ní kẹ mójútó àti tó ní kẹ jìnà sí nítorí kẹ gbà wáàsí yìí kẹ mú lò kọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala kì í ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa kó ṣe àforíjì ẹ̀ṣẹ̀ fún wa kó tún ẹnì kọ̀ọ̀kan wa ṣe gbogbo ibi tí ẹnì kọ̀ọ̀kan wa kù sí kọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala kì í ṣe àmójúkúrò fún wa وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك